A ní tọ́píkì wa lálẹ́ yìí bàbá tẹ́lẹ̀ ló fọwọ́ fà emergency stars bàbá tẹ́lẹ̀ àwọn náà fọwọ́ fà fúnra mi mo pe bàbá yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà mo ní bàbá ẹ jáde ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹ lọ tún sọ. So a ṣiṣẹ́ lórí ẹ̀ a ṣiṣẹ́ lórí ẹ̀ a ṣiṣẹ́ lórí ẹ̀ ni bàbá ń wí títí títí kan tó mú bàbá wallahu shahid wallahu shahid gbàtàn bàbá yẹn dé mo wà nínú ẹni tó dìde mo gbà lọrin lọ mo lọ bá wọn pé ẹ jọ bàbá yìí wọ́n filẹ̀ a lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ní kò ṣeé ṣe mọ́ o torí pé gbogbo àwọn èèyàn lágbàáyé wọ́n ti ń wo àwọn o àwọn dẹ̀ gbọ́dọ̀ ṣe bó ṣe káwọn ṣe bóun tiẹ̀ filẹ̀ yóò dé kóòtù bàbá dé kóòtù o. nígbà tí bàbá dé kóòtù lọ́ọ̀yà yín dá bàbá bàbá ń lọ́ọ̀yà wọn ó ń bọ̀ adájọ́ dẹ̀ ní bàbá ní tí ó ṣẹlẹ̀ rèé á fún yín ní wákàtí kan sí kí lọ́ọ̀yà yín fi dé adájọ́ dẹ̀ dìde láti lóye àdèmàdé ni wọ́n fi ní kí bàbá kan lọ rìmáìndì bàbá adájọ́ dẹ̀ ní ká lọ rìmáìndì wọn di on the four torí pé kéèsì bàbá yẹn pẹ̀lú kéèsì Tani Olohun méjèèjì kéèsì kan náà ni àwọn èèyàn ní káàpù mi fáìn <laughs> ọlọ́run ò yanjú gbogbo ẹ̀ ta lọ́lọ́run ni àti wí àwọn tá a gbà pọ́ lọ́n bẹ àti ẹni tí ó gbà pọ́ lọ́n bẹ gbogbo ẹ̀ lọ́lọ́run yanjú a máa àfọwọ́fà ló pọ̀ jù nínú ayé ta lọ́lọ́run náà ní í ṣe àfọwọ́fà ní fún gbogbo fídíò tó wà ń lọ́ǹtà là ń rí gbogbo fídíò òun là ń rí o àwọn kan ń bẹ̀bẹ̀ àwọn kan ní ẹ má bẹ̀bẹ̀ àwọn kan ní láéláé ta lọ́lọ́run lòun ò bẹ̀bẹ̀ o káwọn máa fà á lọ o. ìwọ ọmọnìyàn tó ń gbọ́ mi tó ń wò mí lálẹ́ yìí làtàǹsà fàlà fàtàkà omi má gbàgbé àwọn ìjọ mẹ́ta o má gbàgbé ìran èèyàn mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú ẹni tó ò ní gbàgbé láyé rẹ ta ọlọ́run náà ò ní gbàgbé ẹ bàbá olówó tẹ́dí ò ní gbàgbé ẹ ìyá ọ̀ṣun náà ò ní gbàgbé ẹ mọ́nfàrà anka hìnà nùzó lè mùsíbà ọmọ ìyá mi má gbàgbé ẹni tó sá fún ọ níjọ́ tàdánwò dé. bí mo sọ lọ́wọ́ sáà kéèyàn má gbàgbé kéèyàn má gbàgbé ẹni tó sá fún yàn níjọ́ tàdánwò dé ẹ má gbàgbé ẹni tó sá fún yín níjọ́ tàdánwò dé hmm. lẹ́nu ọba gbàtán mútani ọlọ́run yìí nìsín tó wà níbi tó wà yẹn àwọn kan ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ti sá kẹ́dà má gbàgbé ẹni àwọn òkú sá fún ọjọ́ tàdánwò bá dé o má wàá gbàgbé wọn o. gbogbo ẹni bá sá fún ọjọ́ tàdánwò dé má gbàgbé wọn. Nurain Babarinde ẹ mú báyìí rà tìwé ẹ máa kọ́ kéèyàn má gbàgbé ẹni tó sá fún yàn jọ́ tó bá ní problem jọ́ tó bá ní challenges ọ̀rẹ́ mi ni olólùfẹ́ mi ni ìmùlẹ̀ mi ni ìgbà ni kòkó ni bàbá aṣáṣun ni kò tí ní problem jọ́ tó bá ní problem jọ́ yẹn lẹ́dọ́lẹ́ ni ni wàá mọ èèyàn jọ́ tó bá níṣòro jọ́ yẹn ni wàá dá èèyàn mọ̀ ha èèyàn èèyàn wọ́n á tini sí kòtò wọ́n á sì sá padà. fúnra wọn ni wọ́n máa fẹnu ara wọn sọ pé àwọn kọ́ làwọn ràn ọ́ ìjọ táwọn ń sọ fún ọ ìjọ tó ń ṣe kí ni táwọn so pa àwọn kó tó ṣe ni so ṣègbà ni so ṣàwo ni. wọ́n máa dìnnà yẹn wọ́n á dìnnà yẹn máa jó lọ mò ń wẹ̀yìn ẹ tó bá wẹ̀yìn báyìí ò rẹ́ni kankan o tó bá fún ajá lóúnjẹ ajá tó bá fún ajá lóúnjẹ fọ́jọ́ mẹ́ta tó bọ́ ajá fódìdí three days àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ tó ń fún ajá lóúnjẹ odidi ọdún mẹ́ta lajó mọ̀ fi tẹ̀lé ọtí ò bá kú odidi ọdún mẹ́ta lajá ò ma fi tẹ̀lé ọ ni ò máa fara nù ọ tí ò bá kú. fún ọmọ ènìyàn ló ń jẹ fọdún mẹ́ta bọ́ ọmọ ènìyàn ṣe dáadáa sọ́mọ ènìyàn máa fún lóúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ for good three years. ìjọ kẹta ìyẹn ti padà lẹ́yìn rẹ tó bá rí níjọ kẹrin tó bá wá oúnjẹ tó fẹ́ jẹ ni. oúnjẹ tó fẹ́ jẹ ni man fara anka hina nusulil musiba wọ́n gbàgbé o gbogbo ẹni tí ó bá tó bá sá fún ọjọ́ tàdánwò bá dé. ẹlẹ́ẹ̀kejì inú ẹni tó ní gbàgbé wà máa ń wá sáàkà hìnà ha ọmọ ìyá mi má gbàgbé gbogbo bá dúró tì ọ́ níjọ́ tí àdánwò bá dé báwọn kan bá sá àwọn kan dúró. ni. kò ní burúburú láyé kó má kẹ́nìkan mọ́ ni ẹni tí ó kàn láà mọ̀. ẹ yà sọ dúró fún wa wá o mùsùlùmí mùsùlùmí wọ́n nú àwọn èèyàn o ẹlòmíì lè gbórúkọ lérí tẹ́ ẹ̀ máa rò pé mùsùlùmí ni o mùnáfìkì ẹ̀dá ni o mùnáfìkì ni irú Suleiman Oyètúndé àbíkí porúkọ ara ẹ̀ yìí mùnáfìkì ni o a mùnáfìkì èèyàn tẹ́sìn òye. mùsùlùmí olóríire òní ẹ̀fà sọ pé jàgídí mùsùlùmí olóríire òní lánàá báwọn sọ jagiri jàgídíjàgan àwa ìsìláàmù ti pọ̀ jù mùsùlùmí olóríire òní sọ bẹ́ẹ̀ bá bá gba owó lọ́wọ́ rẹ nígbàkúgbà ó pariwo ó lọ sí police station ẹ máa pariwo kiri ah ee eh, ah tábà wá ń ba ẹ̀sìn yín jẹ́ wàá dákẹ́ ẹ̀yin mùnáfìkì tábà wá ń ba ẹ̀sìn yín jẹ́ ẹ wàá dákẹ́ yóò kàn yín ń pẹ́ kẹ́sìn tó lè wo lójú yín gbẹ nígbàdúrà kí Islam wo ó wo ó wo tìrantìran wàmà wà sáka yìí nanu sóòlì ha wọ́n mọ̀ nìyàn má gbàgbé o tẹ́nìkan bá ti wá kọ́mẹ̀ntì tí ò dá ń bí dìde tó bá fẹ́ á fún tí ò le tí ò nira tó bá ti wá síbí tó bá ti wá kọ́mẹ̀ntì tí ò dá dìde tó to fẹ́ dìde nǹkan tó bá fẹ́ gbogbo ẹ̀ láàfún ọ gbogbo ẹ̀ ló wà ń bí ẹlẹ́kẹ̀ẹ́ta inú ẹni tẹ́ ẹ̀ nígbàgbé wọ́n mọ̀ ní asibaba alayka tilkal musiba gbogbo ẹni tó bá ṣokùnfà bó ṣe ní problem má gbàgbé ẹ lọ kọ orúkọ rẹ̀ sínú ìwé ìtàn gbogbo ẹni bá ṣokùnfà bó ṣe ní problem má gbàgbé ẹ ẹni sá fún ọ níjọ́ tá dánwò dé ẹni dúró tì ọ níjọ́ dánwò dé ẹni tó wá ṣokùnfà problem fún ẹ má gbàgbé ẹ̀ ẹnìkan ló ṣokùnfà problem fúta lọ́lọ́run àfọwọ́fà àfọwọ́fà mo lè sọ mo lè wí tí n bá sọ ta ni ó mú mi tí n bá wí ta ni ó bí mi àwa náà la wà ń bẹ̀ a lè wí. èyí tó dùn ọlọ́run jù láyé bí kò sẹ́ni tí ò kì í ṣe ọlọ́run sẹ́ni tí kò kí ń ṣe ọlọ́run